òun náà ni ọ̀rọ̀ gómìnà ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lá jùlọ ẹnjìníà ṣèyí mákindé ọ̀rọ̀ tó sọ nílùú ìṣẹ́yìn lásìkò tó ń gbé ọ̀pá àṣẹ fún kábíyèsí àṣẹ́yìn ti ìlú ìṣẹ́yìn tuntun ọba sefiu ọ̀làwálé àjírọ̀tútù àsẹ́yìn ọgbọ̀n nílùú ìsẹ́yìn ọmọ yorùbá gidi tó gbédè tó mèdè tó lọ òní gómìnà ṣèyí mákindé ẹ̀já gbọ́rọ̀ tí gómìnà sọ ẹ̀já gbọ́. today is a happy day for us and the gathering today is also a victory for the sons and daughters of Isailand, and also our traditional system. Ẹ take time láti kí àwọn afọbajẹ ti ìlú Ìsẹ́yìn. Kábíyèsí ló jókòó yìí tí mo bá ti padà sí Ìbàdàn ẹ béèrè lọ́wọ́ kábíyèsí pé ǹjẹ́ a ríra kí wọ́n tó yàn wọ́n gẹ́gẹ́ bí ọmọ òye. He did not come to me, he did not lobby me. Àmì ò sì gbọ́ pé the kingmakers mi ò gbọ́ pé wọ́n gbowó láti yan ọmọ òye. Sọ èyí tó bá jẹ́ ẹ fẹ́ ta oyè ìlú yín ni èmi wà ń bí mi ò ní jẹ́ kó ṣeé ṣe ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ i will support you ẹ̀yin náà ẹ witness irú nǹkan tá à ń ṣe lénìí ẹ witness ẹ̀ nílùú yín. especially mo fẹ́ kí Basọ̀run of Ìsẹ́yìn land. high chief Oyègbèmílé Adélọ́dún màá fi wọ́n kí gbogbo àwọn afọbajẹ ti ìlú Ìsẹ́yìn torí pé ẹ ṣe ń tó tọ́ ẹ ṣe ń tó yẹ without any influence either from me or from anyone else you did the right thing ẹ fún wa ní ọmọ oyè ní Ìsẹ́yìn land. kẹ́lẹ́ bá a mọ̀ pé mi ò mí ti kábíyèsí kí wọ́n tó yẹ wọ́n ìgbà tí wọ́n ń ka eh, citation kábíyèsí ni mo gbọ́ pé wọ́n contribute ní 1999 sí election former president baba president uh, Ọbásanjọ́ ṣùgbọ́n màá béèrè question kan lọ́wọ́ kábíyèsí wọn ò ní lè dáhùn ẹ̀ ń bí o tí mo bá padà wá sí àfihàn tá a bá ríra wọn á ṣàlàyé fún mi torí pé kò sọ fẹ́ local government tí wọ́n láwọn ti ṣiṣẹ́ ní 1999 PDP òun ní bẹ̀. kábíyèsí ẹ ṣàlàyé fún mi tí mo bá wá sí ààfin ní ládòkè akíntola University of Technology Ìsẹ́yìn campus from today. ọ̀nà tó wọ inú campus yẹn we will name it Asẹ́yìn road. torí pé gbogbo ọmọ bíbí Ìsẹ́yìn àti kábíyèsí àná wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí i pé that campus became a reality. also kábíyèsí ẹ̀ ń tó read citation yín ó ní pé gbogbo àwọn ọmọ wa àwọn ọmọ kéékèèké wọ́n ń japa ni ṣùgbọ́n wọ́n já kábíyèsí padà wá láti òkè òkun wá síbí ni ẹ̀ ń tó mì ní pé láìpẹ́ láì jìnnà gbogbo àwọn ọmọ bíbí ìlú Ìsẹ́yìn àtàwọn tó ń gbèlú Ìsẹ́yìn àwọn náà wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa rìn bíi americano. pé kábíyèsí your gatekeepers and few weeks ago I signed the executive order number one of 2023 and it deals with protecting the mining communities àwọn kábíyèsí àti àwọn olórí ìlú òun ni wọ́n máa ń sáìn ìwé fún the mining people it has to change that executive order is to protect the mining communities and ensure that ntótó àti ntóyẹ fún àwọn èèyàn wa àti fún ìjọba ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ṣe fún wa. Right now, our resources are being carted away with nothing coming back to the state or the communities. And the executive order is to stop that. Ní around the Ìṣẹ́yìn bí there are areas the mining wà and there are also areas tó jẹ́ pé they are of economic importance to the state. especially tabalosi Ikeregorge Dam. Yesterday, I still spoke to some investors. They've indicated interest to complete the power plant near Ikere. All they've asked from me is the access. Do the road and then they will do the rest. We will strive and we'll do the road. ẹ rí i pé kábíyèsí ní ọjọ́ orí ọmọ kékeré ni kábíyèsí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n kábíyèsí ti di bàbá fún gbogbo wa lénìí nílùú sẹ́yìn òwe tí wọ́n máa ń pa tẹ́lẹ̀ ni pé tí ọmọdé ò bá jobi àgbà ò ní joyè ṣùgbọ́n sìn ọmọdé ti joyè so àgbà náà jẹ́ obì so kábíyèsí ẹ má jẹ́ kí obì kó wọ́n àwọn àgbàlagbà wa ní agbègbè yìí. So on behalf of uh, the government of Oyo State, the people of Iseyin land, and Oyo State in general. I want to wish Kabiyesi, the new Aseyin of Iseyin land, Oba Olawale Oyebola, a long peaceful and successful reign ìgbà yẹn á tu gbogbo wa lára o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ọba kó jẹ oko pẹ́ o thank you and God bless you all.